tó bá ti gbé wa. pé táwọn ẹ̀ṣọ́ la máa gbájúmọ́ a ò kì í trespass. ètò ọlọ́run bá fẹ́ kúnlẹ̀ làbàgàmì àlàbí làwọn ṣe fún ọ. sọ́yẹ́rì ooo. Oh. ó ti ṣe pé àwọn oníṣẹ́yìn aláwọ̀ àdálámọ̀ ẹ̀ sí personality ìgbésí ayé ó yàtọ̀ sí iṣẹ́ àwàdà tó ń ṣe ìyẹniṣẹ́ ìgbésí ayé ara ẹni gbéyàwó ó yàtọ̀ síra wọn. ìyàwó ẹ bá ṣẹ fẹjọ́ ṣe fi aya jẹ́ kán mọ̀ pé ọmọ lára ṣẹ wọ́n pe yín pọn agbárí ẹ̀hàn tó o bá lọ sí location ó bá jọ mẹ́ta ló máa lò bá so má lò ju jọ mẹ́ta lọ máa gba location má fi gba bòmíì tó o tó o bá ti ṣiṣẹ́ tán ilé ni ó padà sí. máyọ̀ ìyàwó ẹ jẹ́ o ó jẹ́ yé wọn wípé what my God has joined together let olórí burúkú kankan jí wá kó má ṣe pútà sọ̀ndàna sọ ìyẹn tọkọ ẹ̀ yà o ọmọlára ọ̀rọ̀ náà wà kọ́ ẹ̀ o. mo kọ́ ẹ bá lọ síbi iṣẹ́. mo kọ́ ẹ bá lọ síbi iṣẹ́. mo bá lọ sí location. kó tó ní kó padà dé. gbogbo tó yẹ kó ṣe tó jẹ́ ṣẹlẹ̀ bọ́kọ bá ti ń ṣètọ́jú tí ò jẹ́ kí a ò jẹ́ ọmọlára ìwọ gan kó pọ́nkànlé ẹbí ọkọ ọ̀rẹ́ ọkọ alábàgbé ọkọ àwọn èèyàn ọkọ jíwá àwọn tọkọ ẹ ń bá bá ṣiṣẹ́ ó máa pọ́n lé bá ṣe jẹ́ kórin tiẹ̀ sọ ọmọlára tí ń jẹ́ àwọn àwọn. yàwùrẹ́lẹ̀ ọkàn yàwùrẹ́lẹ̀ ọkàn yàwùrẹ́lẹ̀ ọkàn yàwùrẹ́lẹ̀ ọkàn orí fún ẹ lámàdùn òkúkú ti bí yàwùrẹ́lẹ̀ ọkàn yàwùrẹ́lẹ̀ ọkàn òrèrè òrèrè òrèrè ọmọ ọmọ kọ orí fún ẹ lámàdùn.

ọmọlára ìyá òré lè ọkọ̀ àwáwù ìyá òré lè sánsan yẹ̀rì ìyá òré lè ọkọ̀ torí fún aláàmọ́dún máa rí pé tó ti ní ìyá òré ọkọ̀. òré òré ọkọ̀ tí wọ́n ń ṣàdúrà fún ìyá ọkọ̀ jimá ó tún sọ pé kíkú máa gbá ọmọ ọkọ kárùn máa ṣe ọkọ mi o kò lè bá ń tọ́ péjì pẹ́ kíkú máa gbá ọkọ mi o máa bá tó. kárùn máa ṣe ọkọ mi kò lè bá tọ́ péjì. Àfọ̀njá Láàní. wọ́n máa láti búra ìmọ̀ràn ìyìn Àfọ̀njá. ọmọ máa mi àfúsàtù ìyìn Àfọ̀njá. ó kárẹ́ mọ́ ọ̀ọ́ kálá àtijọ́ láàrin lẹ́sàn-án yẹrin o ọkàn táwọn ọmọlára ìyẹn máa máa sun kan mi máa máa bólú. torí pé bí bó bá bàjẹ́ fún Sanyẹ̀rì lé ní gbogbo yín lẹ́dùn ó ọba tí ò wá ní ó bàjẹ́ fún un láìpẹ́ ìlòpọ̀ gbogbo wá síbi tẹ́ wá bá dúpẹ́ fọlọ́hún lẹ́ni yìí náà ẹ̀ tún wá bá sóore ẹ tún wá bá yọ lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní sí gbogbo yín. az tó gbé sanyẹri lọ sí Amẹ́ríkà rèé lágbára tọlọ́run nígbà tó kọ wọlé mo ní àgbá yìí bò ní bọ̀ yìí àmọ́ lọ́wọ́ awọlé alibarika nàbí níwájú ọlọ́ òun ló kọ́kọ́ dun nínú ó dọ́là kalẹ̀ fún wọn lágbára ọlọ́run níbà wọn náà nínú jẹ́ ẹ tẹ́ wọ́n yín méjèèjì ya mustoi ẹ̀yin ni ya gbogbo wọn mò ń bọ̀ ẹ̀yin ni ya gbogbo wọn kèémó wa àbí ìsìn onílé rẹ̀ down down arinakore gọlúgọ owó ọgbọdún tó bọ àjọ ńlọmọkà ni owó àti fìkànlẹ ó yẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn àfíìsì arinakore five hundred naira arẹwà sẹ́ẹ̀rí arẹwà ẹ ma gbọ́ ẹ á gbowó lọ́wọ́ ẹ á ma gbowó lọ́wọ́ ẹ dandan nìyẹn torí pé sẹ́tẹ̀dá bá ń ṣe láyé tọ́lọ́n bá fi àlùbáríkà sínú sẹ́ kàkì lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ yìí kéèyàn fọ́ tẹ̀kún kéèyàn yọ tẹ̀kún bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí wa ta lọ́wọ́lọ́wọ́ yìí kéèyàn fọ́ tẹ̀kún kéèyàn yọ tẹ̀kún bẹ́ẹ̀ mú ìwà àdìmọ́lá òwà ta kéèyàn fọ tẹkun kéèyàn yọ tẹkun mẹ àfíìsì onílẹ̀rí ó wà ń ta wálé akóredé ó wà ń ta kọ̀ǹpú ó wà ń ta tóyìn àtọkọ rẹ̀ wọ́n wà ń ta bẹ́ẹ̀ náà ni àfíìsì ọwọ́ lónìí Islam káwá fọ tẹkun káyọ tẹkun sàwùtí orí ẹ wà ń bẹ lágbára Ọlọ́run lágbára tọlọ́run ò ní wọ́ọ̀kù. àmín. bẹ́ẹ̀ni ọmọ yunifásitì Múyìwá adémọ́lá ọlọ́run mọ́jú bàjẹ́ fún ẹ Lala, Muyideen ọ̀làdàpọ̀ owó ọpẹ́ student ni o student ni student ni amúlágídí ọ̀rọ̀ burúkú wọn o ọlọ́run wọlé alùbáríkà nàbí níwájú ọlọ́run ẹ tẹ́wọ́ yín méjèèjì sanyẹ́rì ìwọ́lá ayọ̀rẹ́ délé nìyí lágbára tọ́lọ́hún ò ní rí bànújẹ́ o. amiina. ẹ̀yin tẹ́ wá bá a dúpẹ́ fọlọ́ náà yá ya rahmatulahi ẹ tẹ wọ̀nyí. ya rahmatulahi. ẹ wá dúró báyìí gbogbo yẹn dúró báyìí. inni khaifun wajilan. gbogbo ẹ̀yin tẹ́ wà níkàlẹ̀ ẹ dákẹ́ bá nọwọ́ tún yín sókè ẹ bá ní Allahu akbaru. Allahu akbar. gbogbo wọn tó bá nawọ́ sókè ò ní fọwọ́ gbọmọ sí o. àmín. sẹ́rọ̀wọ́ tẹ nà sókè ẹ bá sókè Allahu akbar. Allahu akbar. gbogbo ẹni bá mà pé ọlọ́run ṣoore fún Sanyẹ̀rì lẹ́nìí tó bá gbà pé Sanyẹ̀rì ọlọ́run kẹ nínú ayé oasis orayewa ó lè pè yín ayé lè dá lóhùn bí yẹn bá kọlà láyé ìgbà kan ayé a máa fi wọn ṣe yẹ̀yẹ́ ni òun wá kọlà àlùbáríkà wa wọnú láyé ni wọn lọ káàkiri ńlọ ó ń bọ̀ ó kọ̀ rẹ̀ hàn káàkiri gbogbo ẹ̀yin tẹ wà nù ọ́ lù yìí tẹ wà bá Sanni àti ìyàwó ẹ̀ dúpẹ́ ìyàwó ẹ̀ dà má bọ̀ má bọ̀ má bọ̀ àwọ̀ gbogbo yín ẹ̀ dìde má bọ̀ wà bá Sanni dúpẹ́ bisimilah ẹ dàkọ tóyin wà tọkọ ẹ ẹjọ máa fún láyé báyìí ayé wọn à ní gbà wọn à ní gbọkọmọ lọ́wọ́ ẹ sáà dúró báyìí wọn gbà wọn à ní gbà alágbára Ọlọ́run ẹ wà ìyàwó àfisẹ ẹni ọlá ó yà gbogbo yín amúwọpẹ wa o ẹni bá débi báyìí tó bá fẹ́ bá sáwọn ẹ̀rù dúpẹ́ bisimilayi bàbá yẹn ma bọ̀ nbí síwájú gbogbo yín la fẹ́ ṣàdúrà yẹn fún papọ̀ lẹ́ẹ̀kan náà kálí yàwá mustoi lánàá èèyàn ni yín ni yẹn ń jẹyàn lọ́wọ́lọ́wọ́ tó bá di lọ́la àní fi ń ṣàwátì wọ́lá nàbọ̀ Muhammad wájú ọlọ́run wọ́lá gbàrọ̀ ọlọ́run bàbá wa kí ó gba góòlù tó wà ń kalẹ̀ ó yà gbogbo yẹn wá bá sáyẹ̀rì dúpẹ́ kámẹ́rà ó gbé ìwọ tó bá ti débi tó wá bá sáyẹn dúpẹ́ ayé òní bábà tàbá lójú ẹsẹ̀ tiẹ̀ náà. amiina. ẹ bá mi sàmì àdúrà. àmín. gbogbo ẹ ti ń fẹ́ orí nu ọdún yìí kó dàkún ẹ dìde ẹ bá ń bá sáyẹn dúpẹ́ ya rahmatulahi afa yìí. ya rahmatulahi. ẹ bá bá sáyẹn dúpẹ́ o. ìní. bàbá rẹ̀. kọ́ ìfọ̀n wájìlọ́. ìyá rẹ̀. ẹ̀ẹ́ Ya ni'mata Allah. Wá ṣe wá sí fún yín sí wá dẹ̀ sórí kì. Salamu alaykum. Ní muflisun ni. Ó yẹ tẹ́wọ́ yín méjèèjì. Wọlé ìsàlẹ̀ àmàlọ́. Ẹyin méjèèjì ẹ bá síwájú. Alẹ́kọ̀ọ́ àlẹ́ mábìhé. A ti máa yé yín àní màsáré yín o. Síwá mọ̀hábàtìkà ọ̀zìmá wa ìmánì. Eh. Fakun. غناي الذي ما بعده فلا صام آمين يا الله آمين فكن فكاكي من أغلال عصيان ìyá wa yàrá ń bò wá ṣàdúrà fún yín ọlọ́mọdé ó bàjẹ́ fún yín o. عليك يا عروة الأسك ويا سند الأوفى ومدح روح ورا alhamdulilayi ọ̀ya sanyẹri ìwà àtìyàwó ẹ̀ wà lọ jókòó bàbá ṣe wá sí fún yín ọ̀ya lọ jókòó wa aṣẹ́yì abdulhab ọmọkùnrin ẹ kú iṣẹ́ ẹ má bínú torí ànábì yarimbo alhamdulilayi owó àlùbáríkà ni. سبحان خالقنا سبحان رازقنا سبحان من صور الدنيا بقدرته سبحان من صور الدنيا بقدرته تؤتي بلا طلب تغني بلا سبب تمدل عجائب في تكريب ما بعدا تؤتي العجائب في تقريب ما بعدا سبحان ذي العرش سبحان يدوم له وقبل ما سبح الجودي والجمد وقبلنا سبح الجودي والجمد سبحان ذي العرش لا شيء يعادله ولا شريك له بل جل في العظم ولا شريك له بل جل في العظم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس inna allaha la yahadi liqawmal kafirin. sọlù ala nabiyyil karim. sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tí ó bá bá nabi jà kó sasalatu sọlù ala nabiyyil karim. sallallahu alayhi wa sallam. ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run mo kí gbogbo àwọn àfáà tí wọ́n ń bẹ níkàlẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí asik fadilatu asik ahmad alfulani ọlọ́nkúsà lẹ́kùn rere fún yín. àmín. alhaji wa abdulwahab akínkúnmi ọlọ́nkúsà lẹ́kùn ọmọkúnmi ọlọ́mọ padà lẹ́yìn. alhaji wa muhammadu jami olóyòde muhammadu juma àwọn dà ọlọ́run sàlékún rere fún yín má padà lẹ́yìn yín alájì mi ọmọ ìyá mi láti ọ̀yọ́ aláàfin alájì wa kọ́ládé ọlọ́run ṣàlékún oríire àwọn alájì wa tí wọ́n gba tí wọ́n gba owó ọpẹ́ lẹ́ẹ̀kan alájì wa ọmọkùnmi ọlọ́run ṣàlékún oríire alájì wa jagun mo kí ẹ̀yin náà mo kí gbogbo àfáà mo kí àwọn bàbá wa olóríire ìní mo kí àwọn ìyá wa mo kí gbogbo òṣèré tó wà níkàlẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ pẹ́ láyé kó dákun kó dákẹ́ lásìkò ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ò ní gba ohùn lẹ́nu wa mo kí ọmọ ìyá mi alhaji wa mi kahil sanyẹri ẹ kú oríire tèní alhaja wa wa ẹ kú oríire tèní ohun tí mo fẹ́ fún alhaji wa mi kahil sanyẹri tí mo fẹ́ fún ọ nímọ̀ràn lé lórí báyé sori náà lórí mẹ́ta lọ́rọ̀ ayé ọlá ọlà ọlá ọlá ń bẹ lọ́wọ́ ẹ̀dá bí wọn náà ṣe ń kọ̀ǹtú ọ̀la lẹ́nu ọ̀la ń bẹ lọ́wọ́ rẹ bọ́lọ̀ ń ṣe ń pé kówó jókòó tì àmọ́ mo fi ọlọ́run búra ọ̀la ẹnìkan ò sí lọ́wọ́ ẹnìkan àfi lọ́wọ́ ọlọ́run ọ̀la rẹ yóò dáa jù ní lọ ajimin ọ̀la rẹ yóò dáa jù ní lọ alukur'an ibo ni mo ti fẹ́ mọ̀ràn sọ gbogbo ẹni tí ó bá jẹ́yàn pàtàkì láyé bàbá wa Fúlàní ọ̀dà àkìrú ẹ̀ níbẹ̀ kéèyàn ó fi gbèsè ayé ẹ̀ kó fi kó ayọ̀ bá àwọn èèyàn ìdùnnú tó lówó ń fowó rà ńlẹ̀ yìí fi ń ṣeré lọ́lọ́run fi ń pe odòwò yìí kò ní dìbànújẹ́ fún ẹ lábàríkà alukur'an kí lọ́lọ́run sọ nínú alukur'an. yá ayúwa nàbí. Inna arúsálínà kàṣáhídà wà mú bá ṣìrà wà náàdì irọ́. ọlọ́run ní rí ànábì ìgbé dìde tí mo gbé ẹ dìde. ṣáhídà mo gbé ẹ dìde. wà mú bá ṣíra wà nàdírọ̀. ṣáìdá ń wà mú bá ṣíra ń wà nàdírọ̀. alájí wa Mikail mo rí i pé wọn náà tún ṣe nǹkan mi. ṣáìdá wà mú bá ṣíra wà nàdírọ̀. ọlọ́run ní mi ò gbé ànábì dìde nítorí nǹkan kan ju pé kó lọ dun aráyé nú kó sì kìlọ̀ wà bàjẹ́ fún wọn. wàdà ìyá ni ìlànà. eléyìí tọ́lọ̀ ń gbélé wọ lọ́wọ́ ó tọ́lọ̀ ń gbélé gbélé ẹ lọ́wọ́ o sì fi ra orúkọ rẹ̀ iṣẹ́ tọ́lọ̀ ń gbélé ẹ lọ́wọ́ òfin ra ìdùnnú fáwọn èèyàn kì í ṣe gbogbo ẹni tó láyé ní sí ọwọ́ rẹ̀ ní kó dùnnú báyàn gbogbo àwọn tí wọn dúnbó èèyàn kiri òkè ọyà yìí ẹ̀sìn ni aláwọn ń jà fún sẹ́sì ọwọ́ wọn kó dùnnú báyàn rárá kò rí bẹ́ẹ̀ aláàjì wa Mikael afa kọ̀mpútà tí wàá sí ti rí báyìí ó ní bẹ́yàn ṣe ṣe aláàjì Mikael fúnra ọlọ́run ló lò ọ́ láti mú àpèjúwe wá fara ayé sájìmí káyé ló ń gbọ́ irú eléyìí tó ṣe yìí kọ̀ọ̀kan mọ̀ kódà láàrin àwọn àfáàkà tó pé láàrin ẹ̀yin tẹ́ wà nú ayé ntòkóbá majority èèyàn láyé ni pé ibi tó ti dìde kọ̀ dábẹ́ mọ̀mọ́ ìyàwó ló kó orí burúkú bẹ́ẹ̀ lòmíì láyé ẹ̀wà àwọn lárúbáwá tó bá fẹ́ ṣàdúà tán fẹ́ kádùá ó gbà tó bá ṣàdúà tán kó tó rántí pé òun ó ṣe sàárà àfẹ́nìkan níta ìyàwó àtọmọ ẹ̀ ni ó kọ́kọ́ dùn nínú sẹ́ẹ̀sẹ̀ ríra ni ẹ ti fẹ́ra tipẹ́ ẹ ti bímọ ọlọ́run ti fọmọ sáàrin ara yín o tún wá ronú wòyí pé kó o ní ìgbéyàwó àpẹẹrẹ oríire ni kò ní dìbànújẹ́ fún ẹ lábàríkà àwọn ẹni ọlọ́run ní ṣókí ìyàwó ọjọ́ ìní alájà wa Hawa ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. So ó dá lórí pé gbogbo ìgbésí ayé ẹ ti múnú ọkọ ẹ dùn obìnrin tó bá múnú ọkọ dùn òun ni ó pẹ́ lọ́ọ̀dẹ ọkọ o oríire tí Mikael ṣe lẹ́ni kò sàdéédé dolóríire àwọn ìyá wa yìí téèyàn bá wádìí lọ́wọ́ wọn ìyà tí wọ́n jẹ ìyà ọjọ́ ń ló dayọ̀ lẹ́ni ìyàwó ọjọ́ ìní ó dọ̀wọ́ ẹ̀ dáadáa gbogbo ẹni ọba fẹ́ gbajúmọ̀ lọ́kọ bó o ní màá ṣe múnú ẹ̀dùn ńlọ gbọ́dọ̀ jẹ́ olórí iṣẹ́ tó gbọ́dọ̀ gbé dání. fìdùnnú sáyé ẹ̀dá káyé rẹ̀ ó lè dára fìdùnnú sáyé ẹ̀dá kọrùn rẹ̀ ó lè dára mhm. ayé sáyé rí kó dùnnú sáyé ọmọ ní kejì ayé sáyẹ rí kó dùnú sínú ọmọ nìkejì jọ̀wọ́ fìdùnú sáyẹ ẹ̀dá káyé rẹ ó lè dára. ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ alájí wa mi kàáyìn eléyìí tí mo fẹ́ bẹ́yìn sọ tí màá fi sọ microphone lẹ̀ alájí wa mi kàáyìn bẹ́yìn bá jọ lọ́lá tọ́lọ́ ń bá kẹ́yìn bọ́lọ́ ń sì kẹ́ yìí tó tún wá gbéra ẹ sáyé báyìí èṣù ò ní sọ pé òun ọ̀dán yẹn wò lórí ìgbéyàwó náà aráyé ń wo kí ni ọgbẹ̀yìn ìgbéyàwó yìí àmọ́ dá mi lójú pé ìdùnnú àtayọ̀ ni ọgbẹ̀yìn yẹn. Amen bí Sibari sì bá rí báyìí kò ní anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ khalifa islam nígbà tí anabi lọ tán la ń pè ní harun rasheed. ahada. ó ní masalasi ilé ọlọ́run ní gbogbo ọlá tó ní harun rasheed. ọlá rẹ̀ ò ìjọba rẹ̀ ò dénú masalasi. ẹ pàṣẹ fún ìyàwó rẹ̀ zubaida kó wọnú masalasi kó sùn tó bá dàárọ̀ ó ti lọ bí tágbára ìjọba rẹ̀ ò dénú. Allah ẹ wo ti bínú tọ́fẹ́ dálẹ̀ láàrin lọ́kọ lóbìnrin nítorí náà fìdùnnú fìdùnnú. sáyé ẹ̀dá káyé rẹ̀ ó lè dára fìdùnnú sáyé ẹ̀dá kọ̀rùn rẹ̀ ó lè dára ayé sáyẹ̀rì kó dùnnú sínú ọmọ ẹnì kéèjì ayé mi káyìlá kó dùnú sínú ọmọ ní kejì jọ̀wọ́ fi dùnú sáyé ẹ̀dá o káyé rẹ ó lè dára. eléyìí tí ẹ ṣe fún wa yìí má ṣe lẹ́yọ̀ kan tó kù tẹ́ ṣe mọ́ láyé o. àmín. wọ́n tó bá ṣàmì àdúrà má ṣe lẹ́yọ̀ kan tó kù tí wọn náà ò ṣe láyé. àmín. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. naam ibi tá a dé lọ́rọ̀ dé yìí a sùn sanyẹrì àtìyàwó ẹ a sùn wọn papọ̀ ẹ̀yin méjèèjì ẹ máa bọ̀ ń ta nígbà tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ ni ọdúnládé adékọ́lá ló wọlé nínú ẹni tí ọlọ́run sì tan ìràwọ̀ tiẹ̀ lòun náà ọlọ́run máa fi ẹ̀mí kúkúrú máa fi dá ẹ o. àmín. bákan náà sàká kàkà sáwùlà àbí sàkà kí ni jẹ́ náà sàkà alhaji abdulhafiz oyetoro àkí ẹ̀yin náà bí a bá ti ń wò wọn náà kó má ti sọ̀rọ̀ èyàn máa rẹ́rìn bọ́lá ń ṣe ṣe òun nù bàbá tó ṣe ní ìdùnnú fún gbogbo ayé ọlọ́mọ jẹ́ kí ìbànújẹ́ kó tọ́ sí i bẹ́ẹ̀ náà ní sanyẹ́rì bàbá gbé kámẹ́rà sójú ẹ̀ kó má ti sọ̀rọ̀ bó ṣe nu fíìmù náà ni kó dérú fìlà yìí èyí ti kọ́ fẹ́ rẹ́rìn para ẹ̀ náà alibarika náà ni ọlọ́run alibarika nàbí níwájú ọlọ́run ìfẹ́ lẹ́yìn méjèèjì fi kóra yín jọ yìí ẹ ní túká láéláé o. àmín. gbogbo ẹ̀yin abiyamọ tẹ wà ń bí ẹ bá mi náwó sí ọkọ àtìyàwó ọlọ́run alájà abdulgani yín ká kọ́dìrì tí wọ́n wọlé bọ̀ yìí inú àwọn ọ̀gá alálùbáríkà ni ẹ̀ẹ́ abọ́lá alùbáríkà rẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn sanyẹri àtìyàwó ẹ̀ mikael àti àwa gbogbo ẹ̀yin abiyamọ ẹ bá ń náwó sí wọn ìwọ tó bá ń náwó sí wọn ò ní fọwọ́ tó náà ò ní fi gbọ́ ọmọ ẹ sí ẹ ẹ jẹ́ ká Alhaji Abdulgani Yinka Quadri wọlé náà aleykum salam chairman lágbára ọlọ́run a nífẹ̀ẹ́ yín méjèèjì ṣàwátì. àmín. a yín ṣàwátì. àmín. a yín ṣàwátì. àmín. a yín ṣàwátì. àmín. ọwọ́ tẹ̀ náà yẹn ẹ̀ka kalẹ̀ náà ìdàpọ̀ mímọ́ láàrin yín sanyẹ̀rì baba baba sanyẹ̀rì ìyá sanyẹ̀rì ẹ wá dúró sẹ́gbẹ̀ẹ́ wọn. Ya awa ya lara, àti bàbá tiẹ̀ dà sọlọ Gambia ní agbónáwà bàbá ẹ̀ dà wọ́n lọ kírun àwa tá ti kí náà ní wọná wọ́n nebo wa Muhammad naam àtẹ̀tí kí sùúrì asiri ló kù ẹ bá pẹ nìkan pé àbúrò fidadi rẹ lẹ lele ẹ kí ló àṣekèsè ọkẹ kò ṣe fíìmù ó ń ṣe ìyàwó ni máa lọ kò ṣe fíìmù lẹ́nìí ó ń ṣe ìyàwó ni òrà àlùbáríkà sanyẹ̀rì lára ìborùn rèé ìborí ìborùn ni wọ́n kọ àkọ́kọ́ sanyẹ̀rì sọ máa ń kírun má bẹ̀rù ọlọ́run o bẹ̀rù ọlọ́run o yusuf ọ̀rọ̀ tí n bẹ sọ yẹn máa yẹ di tiẹ̀ o mò ń wá ẹnìkan tó máa jẹ́rìí ẹ kó n kírun dáadáa ẹnìkan bọ́ síbí lè jẹ́rìí ayé lè jẹ́rìí ọ̀run ṣó ń kírun dáadáa. lẹ́yìn ìgbà tí ó ti ti hajj dé insha allah bi ti la iwájú àwọn àgbàlagbà ń kírun dáadáa níwájú ọlọ́run ń kírun dáadáa láti ìgbà tó ti ti hajj dé. gbàtó níwájú àwọn àgbàlagbà àwọn ayé níjà àgbàlagbà bọ́ síbí padà dúró dúró sanyẹri wọn ti jẹ́rìí ẹ wọn ló ń kírun dáadáa torí bàbá débílẹ̀ ní bàbá sọ yóò di ẹ̀ṣẹ̀ fún wa níwájú ọlọ́run sanyẹ̀rì ṣé ìyàwó rẹ̀ ń kírun ìyàwó rẹ̀ ò kírun so lè jẹ́rìí ẹ̀. ẹ̀rí kankan ò sí fún ìgbà tọkọ ti níyàwó òun ò kírun. ẹ bá ń gbọ́ lọ́n tóbi dáadáa má lọ àwa ṣé chọ́ọ̀chì ló ń lọ ni o kírun lọ chọ́ọ̀chì ọkọ rẹ sì ré mùsùlùmí ni wọ́n jọ ń jiyàn ìyàwó lòun kásùbà ọkọ ní kò kí kò pé ni wọ́n jọ ń sọ láàrin ara wọn àwa láti èní lọ ọkọ rẹ ni wọ́n jẹ́rìí yìí wọ́n ní kírun àwa fẹ́ so yín papọ̀ pẹ̀lú alukur'an a fẹ́ so yín papọ̀ pẹ̀lú tó o bá jẹ́ mùsùlùmí òdodo já a tó o bí lọ́ngì sí i tó o bá jẹ́ christian jẹ́ ká yé mabi tó o belong sí o kírun o lọ chọ́ọ̀chì o gbàwẹ̀ o sì sọ òru kí ló wá ń ṣe láyé àwa farabalẹ̀ máa gbọ́ wákàtí márùn láti ní odòwò ẹ̀ a lásìtà àléyìn bí mùsùlùmí tìrì ọlọ́run rán àfa láti wá sọnù léyìn ṣùgbọ́n jọ́kọ̀ọ̀kan bá yà láti sọ ọ́ ọkọ rẹ mùsùlùmí òdodo ni sam táyé dẹ̀ ti jẹ́rìí ẹ̀ ìwọ náà máa kírun o ọlọ́run àfihàn ẹ lọ́rùn ìdí ẹ̀ náà ló fi pa wá fáwọn wá sóyún papọ̀ sórí ìborí leléyìí a máa lò tá a bá fẹ́ kírun ni ìtẹ́ kírun leléyìí tá a máa fi kírun wọn ìtẹ́ eléyìí sórí bẹ́ẹ̀dì a máa fi kírun ni àgẹ́ àlùwàlá rèé a máa fi ṣàlùwàlá ni ẹ má fi pò Lipton òun lọkọ rẹ̀ rà síbẹ̀ yìí a máa fi bẹ ọlọ́run ni a máa fi ṣàdúrà ni àdánwò àgbákò tí ó bá wa títẹ̀sùn báwọn nílé kí ọ ẹ̀ ọlọ́mọdé ó sí wa. àmín. ọ̀gá gbogbo wéré òun náà ni alukur'an gbogbo ẹ̀yin èèyàn ẹ bá ń gbọ́ lọ́n tóbi fún alukur'ani. Allahu akbar. alukur'ani ni mo nà sókè yìí gbogbo ẹ̀yin tẹ́ fojú rí alukurani yìí lénìí ojú tẹ́ fi rí alukurani yìí ẹni firisa ọmọ yín o. amiina. ẹni bá máa bẹ kó ṣe àmì àdúrà dáadáa. amiin. alukurani rèé kódà bí yorùbá ma kurani ká kàlámù kọ̀dímọ́lá yorùbá lọ sí ma òhù bí yorùbá ma alukurani ká tí e sá fa gbogbo jọ́kíjọ́ tí pírọ́blẹ̀mù bá dé láyé tó rà lè wà láyé ká má ní pírọ́blẹ̀mù ṣàlùwàlá gbé alukurani yìí. gbé sórí láàrin nìkan ìwọ nìkan nulẹ̀ fi bẹ ọlọ́run kí ọlọ́run wọlá pé mi ò mọ kuraani ká àmọ́ mo gbé dání ìṣòro kan ló dojú kọ mí yìí ọlọ́run bá mi sọ́ọ̀fù pírọ́blẹ́mù náà ọlá àṣẹ tó wà nù kuraani yẹn gbogbo bi wa ala ṣe lè wò kópọ̀ tó láyé yóò kó nu gbèsè ayé olúwa ẹ̀ kuraani náà nìyẹn ọkọ rẹ wàá rà wá owó sadakida owó yìgì tí ń jẹ sadaki baba ìyá rèé. baba ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ baba ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọkọ yín o ma sadaki owó orí owó orí owó igi tó jẹ́ ti ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ lónìí owó mo fẹ́ ìyàwó ẹ̀ ló máa gbà á béèrè lọ́wọ́ ẹ̀ máa gbọ́ máa gbọ́ máa gbọ́ sanyẹ́rì mo lọ so igi kan ní ọ̀sẹ̀ tó lọ ìyàwó láti àwa béèrè owó orí lọ́wọ́ ọkọ síyàwó ìyàwó láti máa sọ fọ́kọ ẹ̀ ó lóun ò fẹ́ owó ó ní kọ́kọ́ òun ka fátíà fóun tó bá ti ka fátíà fóun ó ló ṣe déédéé kó ń gbowó lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni sẹ̀ríà sílámù dẹ́ta kò ó èyàn lè kọ́lé fún ìyàwó ẹ̀ kó fi kọ́kọ́rọ́ lé ẹ̀ lọ́wọ́ èyàn lè ra mọ́tò fún ìyàwó ẹ̀ kó fi lé e lọ́wọ́ bí ìyàwó bá ní ọkọ ẹ̀ lára tó bá ní ìwọ ọkọ mi iná àtẹnumọ́ fẹ́ jẹ́ fún mi á microphone fún ẹni ẹ̀dá kẹ́ bá ń gbé kámẹ́rà síbẹ̀ ó lóun fẹ́ kúnlẹ̀ síwájú ọkọ òun kí ọkọ òun ṣàdúrà fóun òun ni ó máa jẹ owó orí tóun fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó yá bọ́ síta nbí ó yá kúnlẹ̀ Sanyẹ̀rì wá ṣàdúrà fún un. sọlọ alárànbẹ nìkẹrin. sallallahu alayhi wa sallam. sọlọ alárànbẹ mustapha. sallallahu alayhi wa sallam. Ah, mo kí gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ wà lórí ìjókòó pàápàá jùlọ ẹ̀yin tẹ gbé sí ọlọ́run dání ọlọ́run ní kọ̀ fún yín ìpadà sílé yín ọlọ́run ní fi sọ wá lẹ́nu àmín ìrọ̀rùn tẹ fi lé yín lẹ̀ náà lẹ́ẹ̀bà ọlọ́run ò dẹ̀ ní fi lé ìsàṣe mọ́ àwọn bàbá màmá lọ́nà kínní lọ́nà kejì tí a tara wọn jáde ọlọ́run ò gbogbo ìgbà tí su ọmọ ò bá jiná jù báyìí lọ ọlọ́run á kí wọ́n lè dúró jẹ́ o. àmín. ọlọ́run ò ní fi kú tó yá ọ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o ẹni ẹlẹ́yẹ yín ò ní síwájú yín o pẹ̀lú ògo ọlọ́run mo tún fi ọlá ànábì bẹ lọ́hùn mo ń fọlá ànábì bẹ lọ́hùn lẹ́ẹ̀kan sí ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe iṣẹ́ ọmọ ò ní jó yín lẹ́nu o mo ń fi àsìkò yìí ṣàdúrà fún ìyàwó gẹ́gẹ́ bí n tó lóun fẹ́ ó ní ti máa fún òun ní two million àbí mo fún òun ní ten million ipe owó owó máa tán àlùbáríkà ni ò ní tán mo tọrọ àlùbáríkà fún ṣẹ́rí ọlọ́run ọba ọlọ́jọ́ èní ọgbọ́n téèyàn máa fi ń gbélé ọkọ ọlọ́run á bá mi fún òye téèyàn máa fi ń gbélé ọkọ ọlọ́run á bá mi fún ìfọ̀kànbalẹ̀ téèyàn máa fi ń gbélé ọkọ ọlọ́run á bá mi fún. àmín. ọlọ́run ò ní jẹ́ kó sì ṣe sẹ́ni tó ń fẹ́ràn ẹ̀. àmín. pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní dàrin mi àti ẹ̀rù. àmín. gbogbo ntọ́lọ́run ti ṣe fún wa ntó mi àti ntí ò ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan. àmín. mi ò ní fọwọ́ ara mi gbókù ẹ̀sìn o. àmín na. òun náà ní gbókù èmi náà sin. àmín. a jọ jèrè àwọn ọmọ wa ni pẹ̀lú ògo ọlọ́run. àmín. a ò ní fọwọ́ ara wa gbá àwọn ọmọ wa sin. àmín. àwọn òbí wa jèrè wa o. àmín. gbogbo ohun tọ́lọ́run ti ṣe fún wa á túbọ̀ máa lékún látẹ̀lé lọ. àmín. lẹ́yìn ìgbéyàwó yìí mo gbà ládùúrà èṣù ẹ̀ṣẹ̀ kò mi láti ṣe fún mi ti dáadáa ọlọ́run á jẹ́ kí wọn náà lè ṣe. àmín. pẹ̀lú ògo ọlọ́run kò síbi tí èèyàn máa ń gbé tí ò ní síjà ṣùgbọ́n a fi gbogbo ọ̀rọ̀ lọ́lọ́run lọ́wọ́ ọlọ́run ọba ọlọ́jọ́ ìní òun ló mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀ òun ló mọ bó ṣe ń tu ọ̀rọ̀ ẹ̀ ọlọ́run tó tò débi tó tò léni kò ní da ọ̀rọ̀ wa rú. àmín. bisimilahi بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك ونهار إن شانئك هو الأبتر èèyàn tẹ̀lé aṣọ ọkọ ni o èèyàn sì gbọ́rọ̀ sọkọ lẹ́nu ni gbogbo obìnrin tó bá jáde lé ọkọ ẹ̀ láláì gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ ẹ̀ tọkọ fún ní yọ̀ǹda tó jáde lọ anabiwa Muhammad ó làwọn màláíkà Ọlọ́run ma ṣépè fóbìnrin náà títí tí yóò fi padà dé láti ibi tó bá lọ ìyẹn jálá kọ́kọ́ gbogbo obìnrin tí ọkọ ẹ̀ tó bá fi lè lanu pàgà tó ní baba lágbájá kí láǹfààní babalágbájá kò ní dáa fún yín tó ṣépè bẹ́ẹ̀ fọ́kọ ẹ̀ gbogbo tó bá tọ́lọ̀ ń dá tóòrùn yọlé lórí ni o máa ṣépè fóbìnrin yẹn gbogbo obìnrin láti tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ kọ́mọ ẹ̀ lè lálùbáríkà wàárẹ̀ gbinlẹ̀ ọkọ o wàárẹ̀ gbin lọ́dọ̀ fámìlì ọkọ o láti ṣe sùúrù náà ni ọlọ́run awọ lálùbáríkà nàbì ìwọ àtọkọ ẹ aṣọ yín papọ̀ báyìí dìde sókè yín lọ́wọ́ mú baba ẹ wá gún lára bá fún fún baba rẹ baba no baba rẹ ni ṣé baba ti tẹlẹ yìí baba lára ni ṣé baba lára dà ẹ̀yin ni baba yẹ mọ ọmọ yín ẹ̀yin lẹ lọmọ yín ẹ̀yin lẹ lọmọ yín ẹ bẹ fún ẹ bẹ fi ọmọ yín fún sọyẹrì baba rẹ lẹwàá fili lọ́wọ́ baba ẹ ti wá gbà á ẹ wọ àwọn àfa ẹ̀yin tẹ́ bá fẹ́ fún lára nù wọn ọdúnládé adékọ́lá wà ń kalẹ̀ múyìwá adémọ́lá wà ń kalẹ̀ ẹ̀ẹ́ múyìwá adémọ́lá ọdúnládé adékọ́lá ẹ máa bọ̀ ń tàn bí wọ́dà bàbá yẹ fún ẹ fi ọmọ ẹ fi ọmọ yín fún mi ká yìí làfàjà ẹ fà á lé lọ́wọ́ ẹ fà á lọ́kọ̀ ẹ lọ́wọ́ sọ́yẹ́rì gbàǹkọ́ yẹ alhamdulilayi rabbil alamin bisimilayi ọdúnladi ma bọ bisimilayi rahmani rahim àmín gbogbo ẹ̀yin abiyamọ ẹ bá mi tẹ́wọ́ méjèèjì abẹ́ ka kutuba lé lórí ọdúnladi ẹlẹ. láyìláyìláyìláwò sáà dúró bá náà dúró bá yẹn náà jẹjọ dúró yẹn náà bisimilayi rahmani rahim. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم آمين الحمد لله رب العالمين آمين الرحمن الرحيم آمين مالك يوم الدين آمين إياك نعبد وإياك نستعين آمين هدنا الصراط المستقيم آمين صراط الذين أنعمت عليهم آمين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين كن فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين نعم eléyìí tó kù báyìí ìgbésẹ̀ yọ kan náà ló kù ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ àmà ìgbésẹ̀ yọ kan náà ló kù àmà tọrọ àlùbáríkà lé wọn lórí á dẹ̀ fi òrùka sí wọn lọ́wọ́ àwọn àfa àparí stẹ́ẹ̀pù tiwa síwájú ká tó forúkọ lé wọn lọ́wọ́ á pe àwọn èèyàn bí èèyàn tọ́wọ́ láàrin jókòó yìí wọ́n á dúró tì yín nígbà tẹ́ ẹ bá ń fi òrùka sí yín lọ́wọ́ ṣùgbọ́n owó àlùbáríkà bẹ́ẹ̀ bá ń ṣe ìyàwó tọ́lọ́wọ́n bá bá àlùbáríkà sí owó èsì owó àlùbáríkà bóyá bisimilayi ọdúnládé ọmọ owó àlùbáríkà down down down down ọlá níyì èròjà sábà yìí bẹ́ẹ̀ yóò bá fi ọgbọ́n ṣe é ẹ dá wa lóhùn alájí wa Yínká Quadri bàbá wa Yínká Quadri ẹjọ ẹ máa bọ̀ wá ẹ wá bá wa fi òrùka ẹ sí wa lọ́wọ́ ẹ mọ wá ẹja àgbà lọ́wọ́ ẹ wọn lọ́wọ́ fún alùbáríkà sí wọn là ń nàbọ̀ àmọ́ sanyẹ̀rì bàbá yẹn dàkúrẹ́ dúró báyìí sá mọ́nà tí ijọ́ tí alájí wa Táíwò Hasan Ògògó tó ń ṣe ìyàwó fọ́mọ ẹ̀ ẹ̀yin náà ni ẹ ṣiṣẹ́ yẹn lágbó kalẹ̀ yín lọ́wọ́ ẹ njọ tí yín náà gangan tá à ń ṣe ìyàwó fún lọ́ládíkọ́ Monsurat òun àtọkọ ẹ̀ nílùú òyìnbó bọ́lọ̀nsì bá yín fa àlùbáríkà sí náà lélẹ́yìn láfi pẹ̀yìn alálùbáríkà tẹ́ ti ṣerú ẹ̀ rí kọ́lọ́n lè fa àlùbáríkà sí gbèsè ayé sáyẹ̀rì àtọkọ ẹ̀ náà àti ìyá sáyẹ̀rì àtìyàwó ẹ̀ Mikael àfàjà ọláníyì sáyẹ̀rì sáàrin wa àtìyàwó ẹ̀ àwa kọ́lọ́n fa àlùbáríkà sáàrin àwọn méjèèjì bóyá bisimilahi ọ̀yà ẹ kàn ná síwájú báyìí fún wọn ni ìyàwó ìkàwó ọ̀yà bisimilayi bisimilayi ọ̀yà ẹmu ẹmu ẹmu ẹmu ọkọ ló kọ́kọ́ mú méjèèjì fi sáárín àárín yẹn bisimilayi arahman arahim ọ̀yà mú kejì ìyàwó ọ̀yà bisimilayi bisimilayi arahman arahim ó yá ọkọ mu mú kejì bisimilayi fisi wa fisi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló máa fisi ẹ̀hẹ́ bisimilayi arahman arahim ẹ dákun torí Ọlọ́run gbogbo yẹn alálùbáríkà yìí hàn wọ́n ti fi òrùka sí àwọn méjèèjì lọ́wọ́ òrùka ti wà lọ́wọ́ wọn síwájú káwọn afa ká tó parí iṣẹ́ wa ká tó parí ìjókòó yìí wàláhì sumabila eléyìí tó ṣe pàtàkì ju ńlá lùbáríkà sanyẹri kọ́ọ́bà kò kò fọwọ́ lùbáríkà lẹ̀ yàwó ẹ̀ owó àlùbáríkà gbogbo ẹni tó bá bá wa ẹ fọwọ́ àlùbáríkà lẹ̀ bàbá wa Yínká Quadri sàmàgbé ìgbésí ayé ti yín lálùbáríkà ni láàrin onítíyàtà lẹ́ni ọ̀gá lẹ́jẹ́ olúwa sọ dẹ níwájú ẹ ní dèrò ẹ̀yìn ọlá nàbọ muhammad níwájú ọlọ́run ọlá gbogbo àwọn ẹni ọlọ́run àmín la hawla wala quwwata illa billahi aliyyil azim. rabbana atina adébáyọ̀ abdullatif máa bọ̀ wá àfisùn yetoro ẹ máa bọ̀ fẹ́mi adébáyọ̀ máa bọ̀ kíákíákíá ọ̀yà sanyẹ̀rì àtìyàwó ẹ̀ ọlọ́wọ́ wọlé alibarika anabuwa muhammadu wájú ọlọ́wọ́ ẹ dá wa ló ẹ jọ bisimilahi rahman rahim gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tá a wà ń bí ẹ jà fọwọ́mẹ́lẹ̀ báyìí síwájú káwọn afa àkàtó parí àdúrà ó yẹ wí ẹni ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé o. ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé o. èmi ò ní sìn wá wáyé o. èmi ò ní sìn wá wáyé. wọn ò ní sì mí pa o. wọn ò ní sì mí pa o. ọlá alibarika nebo wa níwájú ọlọ́run. sallallahu alayhi wa sallam. kí kálukú tọrọ nǹkan bẹ́ẹ̀ tààtú bá fẹ́ níwájú ọlọ́run ní jẹ́jẹ́ bisimilahi rahman rahim rabbana atina min ladunka rahmatan wa ayyilana min amrina rashadan allahumma salli wa sallim wa barik wa raham wa tarham ala sayyidina wa mawlana muhammadin salatan tunajjina biha min jamil ihami wal mihami wal awal wal baliyat wa tusallimna biha min jamil fitani wal askam wal afat wal ahat وتطهرنا بها من جميع العيوب والسيئات وتكفي لنا بها جميع الذنوبات وتمه بها عنا جميع الخطيئات وتقضي لنا بها جميع ما نطلب من الحاجات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ gbà lọ́wọ́ mọ́ báyìí ẹ sọ fẹ́ni yẹ pé wàá ṣoríire kalẹ̀ o. wàá ṣoríire kalẹ̀. ìbànújẹ́ ayé ò ní jẹ́ tiẹ̀ o. ìbànújẹ́ ìgbésí ayé ò ní jẹ́ tiẹ̀. ọ̀rọ̀ rẹ ò ní dàrú o. ọ̀rọ̀ rẹ ò ní dàrú o. mi ò ní fi ẹ́ ṣàwátì o. mi ò ní fi ẹ́ ṣàwátì o. ìdùnnú wa jẹ́ tiẹ̀ kalẹ̀. ìdùnnú wa jẹ́ tiẹ̀ kalẹ̀. wàá jèrè ara ẹ. wàá jèrè ara ẹ. wàá jèrè ọmọ ẹ. wàá jèrè ọmọ ẹ. nínú ọdún tá a wà yìí. nínú ọdún tá a wà yìí. ọmọ aráyò ní bàbá tàbánújẹ́ sẹ́nu ọ̀nà rẹ. ọmọ aráyò ní sílé ẹ lọ́dún yìí. àwa bẹ sílé ẹ lọ́dún yìí. a bẹ wẹ mọ́tò ẹ lọ́dún yìí. a bẹ wẹ mọ́tò ẹ lọ́dún yìí. bí mo ṣe fà ẹ́ lọ́wọ́ sókè yìí. bí mo ṣe fà ẹ́ lọ́wọ́ sókè yìí. àgbéga kó jẹ́ tiẹ̀. àgbéga kó jẹ́ tiẹ̀. ìdùnnú kó jẹ́ tiẹ̀. ìdùnnú kó jẹ́ tiẹ̀. oríire kó jẹ́ tiẹ̀. oríire kó jẹ́ tiẹ̀. ṣùgbọ́n ṣọ́ra o. ṣọ́ra o. sọ fún ọ pé ṣùgbọ́n ṣọ́ra o. ṣọ́ra o fẹ́ sọ fún ẹ yìí. ohun tí mo fẹ́ sọ fún ẹ yìí. mo fẹ́ kó o bá mi ṣe ni o. mo fẹ́ kó o bá mi ṣe ni o. èmi á sanwó àdúrà tiẹ̀. èmi á sanwó àdúrà tiẹ̀. ìwọ náà san tèmi náà. ìwọ náà san tèmi náà. má bà tèmi jẹ́ o. má bà tèmi jẹ́ o. owó àdúrà dà. ó yá ẹ wá mú àdúrà wá ẹ máa wo ẹ máa wo ẹni tẹ fàdá ní tí o bá ti mú wà rẹ wá ẹ fura sí i Ọdúnládé Adékọ́lá ó jáwọ́ lọ́wọ́ mi tó gbà tó débi owó àdúrà Fẹ́mi Adibayo. ó yá bisimilayi ó yá máa fa ẹni tẹ́ jọ fara yín lọ́wọ́ máa fa lọ́wọ́ bàbá yìí ó wà dua má fi hàn yàn o mo wà dùà ẹni tó sàdùà fún mi wá àbí ìsì àrẹwà máa bọ̀ ó ti kàn ẹ́ o alihamudulilayi àdúrà rẹ ti gbà iye tó mu wá lèmi náà mu wá. <laughs> subahana rabbika rabbil izzati amma ó wà dùà O wà dùà ẹni tó mú wa ẹni tó mú wa dùà rà mọ́ oòdùà amóhùnmáwòrán tẹlifíṣàn gbangba làṣà ta mo ṣàdúrà fún yín o iléeṣẹ́ yín ò ní bàjẹ́ o yusuf ọlọ́mọdé ó dàrú fún ẹ subahana rabbika rabbil izzati amma ìjẹ̀bú wasalaamu alal mursalin walhamdulillahi. ọ̀la ni. gbọ́ mi wá sí lórí sàlámì lábíọ́dún. gbogbo ẹ̀yin ní tíátà lónìí ẹ tẹ́tí sí wá sí gbogbo wa ló ń bá mi mo ní díẹ̀ nínú tó ń fi ìgbéyàwó ká. ìgbéyàwó public figure tí wọ́n ń pèlè ní ayé. mo fẹ́ sọ nìyí. káwọ́ lè rojọ́ ká sì jàre. lófin yẹn kí sùúrù pọ̀ gan. ìwà ìsọnù ó yẹ ká jìnnà sí. ta ló gbé Mami, Musai alájà sáadà sábà ṣe lórí tá ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni ló gbé mi lọ sí Germany tí mo lọ kò mi lọ sí Germany lásán nígbà tí mo tún padà bọ̀ ní Nàìjíríà o ó tún ra mọ́tò fún mi ó lárẹ̀wà máa gbé lọ Musai ìbànújẹ́ oníkan ìṣàmì o ni mo fi sọ pé òkúta àṣà àjàtú sábàlẹ̀ kọ́ ti àkọ́kẹ́ lọ́rọ̀ rẹ̀ ó ti mú lẹ́nu. Bye. fẹ́ ṣe wọn jọ́ tọkọ ni mo fẹ́ tẹ̀ báwọn ẹ̀yà alájí àrẹwà adùn pẹ́gbọ́n ni o mùsáì. mo sọ ju omi tó ti bẹ̀rẹ̀ kò omi tó bá dé omi tó ti bẹ̀rẹ̀ omi tó bá bàbá adébáyọ̀ wọn náà màmá mi mo sọ yìí bàbá sádàtì náà ni sádà ó ní bàbá mi náà ni. bàbá mi náà ni. ọ̀gá bèrè sẹ́yìn o. ó ní bàbá dé bá ọ̀sẹ̀ yìí o. bàbá mi kò ní. ó ní bàbá. kí wá dáná. àṣírí fídíò máa kú sójú mi ọjọ́ ó tọ́jú mi ní germany mo kan ní germany bá ṣe ń dúpẹ́ ẹ̀kọ́ ọlọ́run ṣe ní ìsìn lórí mi sílé kan ní germany tí mo lọ. lasmus ọdún adékọlá ó ń sọ omi sàlámì ìyàbẹ́nu ó yá ẹ tún máa sọ pé adékọ́lá ẹgbọ́n sókè olùfẹ́ mi ọdún ládé mọ̀ pé. ní dájọ́dì ìkúwù kalẹ̀ olólùfẹ́ mi bàbá mi dáadáa ọlọ́run tó yìí sanwó àṣìṣe. ọwọ́ àṣìṣe Adébọ́lá Adébọ́lá ọwọ́ àfíìs ọkọ mi Dèmí Martins sanwó àṣìṣe. authentic oyin wa mọ òkè àfi ìṣọwọ́ lóní wọn lára ẹwà ọmọjó orin ló kọ mo ní yẹ sáà. kì í ṣoníjó olórin lèmi i'm not dancer. okunu olólùfẹ́ mi dáadáa ni akóredé oyè tòrò mọ òkè àfin ìsìnyàn wa ni bàmí yín ká mi kọ́dù mi ìràwọ̀ yín kò níwọ̀n òkun lẹ́lẹ́ bàbá mi ni ìjọba lẹ́ẹ̀mú àyè ẹ̀jẹ̀ rántí orí ká kọ́dù akọlọ́dọ̀ MC Olúọmọ mo ní kákọ́ dìrì tẹ́ ń wí rèé. akọ́rẹ́dé òkúnnù rẹ o. àníyí ń dákọ́ dìrì tẹ́ ń wí èèyàn gbogbo tẹ̀ ń rè é o. nígbà kọ́ńtì olólùfẹ́ ànábì wọn mọ̀ ah, ní wá àbúròdé. abèlàre. àníyànká kọ́ńtì tẹ̀ ń ọmọ aládé kan tẹ̀ ń o èèyàn láríwájú abẹ́sí ti yẹn mọ́ èèyàn gbogbo táyọ̀ ní olólùfẹ́ ànábì mọ́ ọmọ ni. Abíọ́dún. Ọláṣẹ́wù máa wọlé o àbànà. Eh, Ọlárẹ̀wájú Ọlárẹ̀wájú olólùfẹ́ ànábì Muhammad ni àlá sùúrù. o. èèyàn gbogbo táyìwò ni. ẹ̀yin olólùfẹ́ ànábì mú wọn mọ̀ ni. ọlá ṣéwù mi abana ọlá ṣéwù iṣẹ́ tó bá ṣe lọ sọ́dọ̀ wọ́n àfi ìsẹ̀ni ọlá ṣe lóru àdọ́mọ́ òun ẹ̀ bá fowórọ̀ ṣe kò ní parẹ́ lálẹ́. ìfẹ́tọ̀ wá ṣe lọ sátọ̀wọ́. létí àbálòpọ̀. ìfẹ́tọ̀ wá ṣe lọ sátọ̀wọ́. sọ́ọ́lá kò sọ fọ́. abana iṣẹ́ tó bá ṣe lọ́sàn-án dowó. abana iṣẹ́ tó bá ṣe lóru àdọ́mọ́ òun ẹ̀ bá fowórọ̀ ṣe kò ní parẹ́ lálẹ́. mi mùsùlùmí ẹ mọ̀ mọ̀ bú palẹ̀ mọ́ ìyàwó tó bọ̀ lọ́rọ̀ ká máa ṣe ní lọ́rẹ̀ ẹbí wa náà ló máa ṣe alájà rẹ̀ máa tún ṣeré wọ́n jọ fún wa àfi ìsẹ̀niọ́lá olólùfẹ́ mi dáadáa ni. fẹ́tì àbálòkun sọ́ọ̀lá kò sọ́kọ́ àfi ìsẹ̀niọ́lá olólùfẹ́ mi níjàre. mo ní wọn lára ẹwà ọmọjó orin ló lè kọ mo ní ẹ̀sà mi kì í ṣonijó olórin ṣàlẹ̀ i'm not dancer wọ́n tún lóhùn náà fi lísìn sí o mo ní ẹ̀sà ká tó lè dára lóba wà ní fìsà fìsà lóhùn kó tó lè kọrin kí n jẹ́ ànsà o. ó ti débi. pátápátá yín bàbá mi àdìfúnlání ọmọkùnrin àfáàjà mi ò mọ kí wá. kẹ́ ẹ káwọn àfáà mi ẹ bá mi jù wọn. táyé kọ́rẹ́nsì olólùfẹ́ mi nìjú rẹ̀ adébísí ọ̀kan lọ́mọ níbàdàn ẹ bá máa tọ́jú ẹ̀gbọ́n mi dáadáa alábìbá súnmọ́ mi ọ̀gá ńlá tí mo sọ fún pé pé mo jowú rẹ̀ Àlàbí Pasuma o mo jowú rẹ̀ Àlàbí Pasuma o tí n bá táyé wá wá sí òun ni wọ́n máa jẹ́. Adébísí Kọ̀rẹ́sì ni ọkọ lọ́mọ Adébísí Sáyẹ́mi Kọ̀rẹ́sì ọ̀gbẹ́ni ká máa dábọ̀ lọ́wọ́ bá. Àlùbáríkà ló ṣe ta ni ó sọ pé òun mọ̀ ẹ́ bóyá ọmọ ẹni náà ní jàre adébí ismail kọrẹsì mo ṣeun àlùbáríkà náà tó ti jókòó tì wá lọ́lọ́lọ́wọ́ bá kò ní jáde láéláé bá mi máa tọ́jú alábíbá súnmọ́ àmì ọ̀gá ńlá tí mo sọ fún pé pé mo jogún rẹ̀ o alábíbá súnmọ́ àwọn ojú rẹ̀ alábíbá súnmọ́ àgbẹ̀rẹ̀ tí bá táyé wa wá sí ojú máa jẹ́. Kompo lónìí nǹkan ẹni. Kámílù Kompo lónìí arẹwà lágbè àfọwọ́jọ́nà ọ̀rọ̀ alágbè.